gbọ́dọ̀ dá ìpín díẹ̀ nínú lẹ́yìn ìpín díẹ̀ nínú lẹ́yìn ọ̀gbọ́dọ̀ sátọ́nì kankan láì jẹ́ wípé ọkọ̀kọ́ wa bá ẹni tí wọ́n dìjọ ra ilẹ̀ yìí òní ọ̀rọ̀ àbá kíkó ń fẹ́ ta ìpín tòun nínú lẹ́yìn tí ẹni tí wọ́n wá dìjọ ra ilẹ̀ tó lóun ọ̀fẹ́ rà ìgbà náà ló tó tọ́ sí ọ ìpè kọ́ takẹ́ lómi ó wá nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní alìjáàrú awùlà bí sàkọ̀dẹ̀ alìjáàrú awùlà bí sàkọ̀dẹ̀ ẹni tí wà tiẹ̀ tẹ̀sí jọ lé tẹ̀sí jọ lé ilé tó ṣe é pé ńgbà tẹ̀ ra ilẹ̀ tó ṣe kó gbàtẹ́ ra rírà lẹ́ra oníkálukú máa yẹ tọ́jọ́ wò tòun nínú rẹ̀ ṣùgbọ́n tó ṣe fẹ́ ti pin ẹni tẹ́ ẹ dìjọba wòrà òun lọ lọ́tọ̀ sí ìpín tiẹ̀ láti rà nígbà tí wọ́n bá pinnu láti ta ìpín tiẹ̀ ọ gbọ́dọ̀ lọ fún ara àdáwà ike kọ́ wa ra ìpín tiẹ̀ kọ́ wa fi pé ẹnì kejì ẹni tẹ́ ẹ jọ rà á láì jẹ́ wípé ẹni tẹ́ ẹjọ́ ra wọn òun ló fara mọ́ kó n fẹ́ lẹ́nu tí wọ́n ta fún lẹ́nu kejì táwọn jọ ní torí ẹ̀ Islam ó kíyèsí ẹ̀tọ́ wa láàrin ara wa ó sì kíyèsí ká sọ́ra fún gbogbo nǹkan tá a lè ṣe tó lè dàrin wa rú tó sì pé ìrẹ́pọ̀ kò ní ráyè jókòó láàrin wa dáadáa ṣíṣe yọ sálọ kúrò láàrin wa. nítorí pé ńgbà tí ọ̀pọ̀ wa tọ́lọ̀ ní náà mú wa tẹ̀sí ìjọra tẹ̀sí ìjọra lé àgbọ́yé kan ní bẹ láàrin ìrẹ́pọ̀ kan ní bẹ láàrin iná ló mú yín lè dáwó pọ̀ sí kálọ́ wá tó sọ fún wa wípé tí ẹnì kejì rẹ bá lọ fara ta irú ìrẹ́pọ̀ tó wà láàrin ìwà àtòun ó lè láàrin ìwọ àtẹnitọ́ fún ìgbọ́rọ̀ ní yẹn ó lè wà láàrin wa àtẹni tí ó ta fún ọ̀sẹ́ni tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà sọ̀yà fún wa torí ẹ̀ ló ti jẹ́ pé ńgbà tó bá fẹ́ tà kì í ṣe pé ó yẹ kó gbọ́n gbọ́ tó láàbì ọgbọ́dọ̀ gbọ́n gbọ́ mo fẹ́ gba ìpín tèmi nínú ilé yìí mo fẹ́ gba ìpín tèmi nínú ilẹ̀ yìí sọ́ra tó bá tó sọ pé òun ní ra ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ sí ọ títí kọ sọ fara tí ọba sílé wàá gba bíòdì tí ọba lówó sọgbà gbàkan fún ọ gbígbà náà lòun tó lówó wàá fi sùúrù fún un lábẹ́ òfin fẹríya tọba jẹ pàtó wá pínlẹ tọba pàtó pínlẹ oníkálùkù ti má tiẹ̀ kọjá nǹkan tá a jọ ní má kálùkù ti dá yìí tiẹ̀ má nígbà náà ń bẹ́ẹ̀ nù nǹkan tá a fẹ́ títí kọ́ sọ fún ẹni tí ẹjọ múlé tìra yín ẹtì dẹni tí ẹjọ múlé tìra yín báyìí kọ sọ pé ẹni tí ẹjọ múlé tìra yín pípé mo fẹ́ ta ilẹ̀ mi mo fẹ́ ta ilé mi tọ́ba wù láti rà ọ̀rà tí ọba wù láti rà ọ̀tà fún ara ta ṣùgbọ́n nígbà tí ẹ̀dìjọ́ ní tó jẹ́ nǹkan tó ṣe pọ̀ sí ìpín kálukú ò mọ ọ̀nà tí ẹ yàtọ̀ nǹkan yìí wà ní nǹkan tó ṣe káṣọ fún àméjì mẹ́ta mẹ́rin lájọ ní báfífin ẹnìkan gbọ́dọ̀ ta ìpín tiẹ̀ nínú báfífin àfikọ́jẹ́ pọ̀kan nínú àfikọ́jẹ́ pọ̀ àwọn ẹni tẹ́jọ ní àwọn náà lọ́ọ́ ta fún. sábàrálé ní mílíọ̀nù mẹ́wàá ilé wa alágbèéká mẹ́rin àní sọ pé èmi ni mo ní ìpalẹ̀ àti àjà àkọ́kọ́ wọ́n ló ní ajá kẹta àtàjà kẹrin àfikún ọ̀gbọ́dọ̀ wa lọ tàn kankan nínú ilé ìkótó di pàkún ìwọ ni wọ́n sọ pé òun tẹ́lẹ̀ ìwọ lẹ́nu kejì wọ́n sọ pé òun kí lọ́ọ́ afẹ́ lọ tà eléyìí jọba bàbá àjọ wa bàjọ́ ń gbá gbogbo ti ilé kẹ̀kẹ́ kan lé bàjọ́ àgbẹ̀ bàní ilẹ̀ gbàǹdé ń bá kó ti ìlọ́tẹ̀ kan ilẹ̀ ṣùgbọ́n ní kálukú wa àbíjọ rà papọ̀ nígbà tí wọ́n fi tó fi nílé rẹ̀ tọ́nì kejì rẹ̀ náà fi nílé rẹ̀ ìgbà tí wọ́n fi nílé oko rẹ̀ tọ́nì kejì náà fi nílé oko rẹ̀ ẹ̀rọ atán lọ́mọra yín lẹ́ni tó múlẹ̀ tura yín ẹ̀rọ atán kọ́lígbá lọ́mọra yín lẹ́ni tó múlẹ̀ tura yín akọ̀gbọ́ wípé ilé rẹ̀ ti ń bọ́lẹ́gbọ́ lé wa ó ti tà ọ̀sẹ̀ wa ọ̀sẹ̀ wa tí ìbá ṣe é pé ọ̀kan náwó ìrẹ́pọ̀ tó tọ́wọ́ wà láàrin wa àti wọ kọ́dà kó ṣe lẹ́yìn ìgbà tó kú onílé yìí. yóò gba kápò fi lọ wá kìí ṣe dandan o yóò gba kápò fi lọ wá nígbà tó fẹ́ ta lẹ́yìn wípé mo fẹ́ ta lẹ́yìn àyùbá àmọ́ ó lè wù yín láti rà. ìgbà tó ti pa àjọ mímu láti láti ti pin tó bá gbà gbọ́ mí ni láti tìlẹ̀ bá pínpín ọ̀ràn yẹn nípa sọ fún wa. ṣùgbọ́n ní ìsìn wọn ló nílé rẹ̀ ẹnì kejì rẹ̀ náà ló nílé rẹ̀ wọ́n kàn gbọ́ sọ parí rẹ̀ ni òsì ládùúgbò mà ọ̀sẹ̀ nìkankan bó tilẹ̀ jẹ́ pé o ò sí nǹkan tí ìrọ́pọ̀ tí ó fi máa wà láàrin lẹ́yìn ìgbà tó kú kúrò ládùúgbò wọ́n kàn gbọ́ tá lọ rẹ́ òsì nǹkan tó kàn sí ní pé ọ̀nàwọ́ kí rọ́pọ̀ wà láàrin eré àti ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fi ilẹ̀ yẹn sílẹ̀ láàrin pé ẹ̀sìn wa ìsìn Islam òun gángan lẹ̀sìn òun gángan lètò ẹ̀sìn tó ṣe é pé ọgbọ́n sí gbogbo nǹkan lọ́nà bá fi máa ṣe ńtọ́tọ́ àti ńtọ́yẹ ní gbogbo gbà láàrin ìjọni tó ń ṣiṣẹ́ láti ní ìjọni tó máa ṣe nǹkan tó máa bí kọ́ńkọ́ ìjà láàrin àwa àtàwọn èèyàn olú ọlọ́dàá wa tó jẹ́ ká lè mọ pa òfin rẹ̀ mọ́ olú ọlọ́dàá wa kó ràn wá lọ́wọ́ láti jẹ́ ní tó ṣe pé a máa jìnnà sí tó ṣe léèwọ̀ fún wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu